ọdún ń lọ sópin o bàbá mímọ́ fi ṣọ́ rẹ ṣọ́ wa o tọmọtọmọ ohun tí ó pa wá lẹ́kùn o nínú ọdún màmá jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere gbogbo ẹ̀yin tí ó kù díẹ̀ káàtó fún gbogbo ẹ̀yin tẹ́ ń wojú olúwa wípé mo fẹ́ bímọ tèmi elédùmarè á pèsè èso inú fún yín ṣé mọ̀ pé gbogbo ògbà ni mo máa ń jẹ́wọ́ títóbi agbára ọlọ́run elédùmarè pàápàá jùlọ níbi ọmọ bíbí níbi èso inú. E gbogbo ẹ̀yin tí ọ̀tá tí àwọn èèyàn ti fún lórúkọ mi gbogbo ẹ̀yin tí wọ́n ń pè ní àgàn ẹ ò ní jẹ́ orúkọ yẹn mọ́ pẹ̀láṣẹ Èdùmàrè orúkọ tuntun tẹ ó máa jẹ́ ìyá ayọ̀ ìyá ìbejì ìyá adésínà ìyá ọlátúnjí òun ni orúkọ tí ẹ ó máa jẹ́ pẹ̀lú àṣẹ ìdùmàrè gbogbo ohun tó ń bà yín nínú jẹ́ ohun tó ń dà yín lọ́kàn rú ohun tí ẹ ò lè sọ fún ẹlòmíràn lágbára Elédùmarè ọba ògo. elédùnmarè á dá yín lóhùn á bojú àánú ẹ̀ á fi wò yín á sọ òkè ìṣòro yín á sọ di pẹ̀tẹ́lẹ̀. nígbà míì tí ẹ bá gba àdúrà bí èèyàn bá gba àdúrà tó wá dàbẹ́ ni wípé ọ̀run wọ́n ti dè pa bí ẹni wípé àdúrà ò gbà mọ́ ó ń ṣọmọ olóòkú bẹ́ẹ̀ ni a ò ní sin pẹ̀lú òkú rẹ̀ ìwọ á borí ìṣòro dandan ọ̀run á ṣí pẹ̀láṣẹ Èdùmàrè àdúrà yín yóò sì gbà òjò ìbùkún yóò sì rọ̀ ìrì àánú yẹn yóò ṣẹ́kù ẹ ò sì ní túra dídùn látọ̀dọ̀ olùgbàlà òjò ìbùkún òjò ìbùkún là ń fẹ́ ìrìyànú sẹ́yìn wá ká ṣùgbọ́n òjò là ń tọrọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wáṣẹ́ tó dàbẹ́ ni wípé ẹ ò lè ríṣẹ́ mọ́ pẹ̀láṣẹ Èdùmàrè ọ̀nà á là fún yín ò wáṣẹ́wáṣẹ́ ò níṣẹ́ ṣó ní gbàgbọ́ gbé àgbélébú rẹ ó wúwo bí kò wúwo máa tọ́ Jésù lẹ́yìn kò bọ́ nínú ẹbí kí ló pò ń dùn ọ́ lọ́kàn tó lè bá ọ̀rẹ́ sọ gbé àgbélébú rẹ ó wúwo bí kò wúwo máa tọ̀ Jésù lẹ́yìn kó bọ́ nínú ẹbí ẹ̀yin èèyàn ohun tó ń dùn yín lọ́kàn tí ẹ ò lè bá ọ̀rẹ́ sọ. So o jẹ́ onígbàgbọ́ ni o jẹ́ mùsùlùmí ni ṣe àdúà Elédùmarè ọba òkè á gbọ́ àdúà ẹ á dá ẹ lóhùn á fún ẹ ní èsì ayọ̀ gbogbo ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ Elédùmarè ọba òkè. Okay abo òróró òtura síbẹ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́lé tiyín Elédùmarè ọba òkè akọ́lé tó máa tù yín lára fún yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wọ́mọ Elédùmarè ọba òkè á fún yín lọ́mọ aláyọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wá ìgbéga níbi iṣẹ́ Elédùmarè ọba òkè. Okay á fún yín ní ìgbéga gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ta ọjà àtàjèrè lẹ́ ó máa ta ó ẹ fi kọ́lé ẹ fi tọ́mọ ṣe ohun rere ọdún ń lọ sópin o bàbá mímọ́ fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa o tọmọtọmọ. Tomo, tomo ohun tí ó pa wá lẹ́kùn o nínú ọdún màmá jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere ẹ ò ní ṣọ̀fọ̀ ẹ ò ní káwọ́ lérí fi ẹsẹ̀ janlẹ̀ ogun kòsíkòsí ó dópin ogun kòsíkòsí kò ní wọnú ilé tọ̀yìn wá níbi tí àwọn ẹgbẹ́ yín bá ti náwó ẹ̀yin náà àrówó ná láàrin ẹbí ẹ̀rówó ná láàrin ará ẹ̀rówó ná wọn ò ní sọ wípé ta ni ìfilẹ̀ ìtùgbà tí ò wà ń kọ́ kí ló rí ṣe kí láǹfààní ẹ kò ní jẹ́ tiyín àwọn ọmọ yín àríkọ́ṣe ni wọ́n jẹ́ o àríkọ́ṣe òun ni àwọn ọmọ ó jẹ́ wọ́n á máa wò yín lókè ẹ̀yin tẹ́ ẹ ti wà lókè ayé ò ní fà yín ṣubú ẹ̀yin tí ẹ̀ ń gun òkè. Okay ẹ ò ní kú sọ́nà ẹ̀yin tẹ́ ẹ wà nípò gíga òṣèlú ẹ̀yin ọba ẹ̀yin àáfàá ẹ̀yin jọ̀mọ́ ẹ̀yin tẹ́ ń darí àwọn ẹlẹ́sìn Elédùmarè á fún yín lẹ́mí ọgbọ́n ìmọ̀ àti òye láti darí o ìyanu ńláńlá máa ṣẹlẹ̀ nídìílé yín. àwọn ọmọ yín wọn a máa ṣoríire o àwọn ọ̀run sọ̀rọ̀gọ ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọhùn òru dé ń fi ìmọ̀ wọn kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbúrò wọn ìró wọn la gbogbo ayé já ọ̀rọ̀ wọn sì dópin ayé nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá ó sì dàbí ọkùnrin alágbára tí ń sáré èje ọ̀rọ̀ olúwa pé ó ń yí ọkàn padà ẹ̀rí olúwa dájú níbikíbi tí ẹ bá tẹ̀ sí ẹ gbàkóso bẹ̀ ẹ ò ní ṣìrìn ẹ ò ní ṣìtẹ̀ a ò ní fi ẹnì kankan ṣe àwátì o bí ọdún yìí ṣe ń lọ sópin àti nínú ọdún tó ń bọ̀ ìhó ayọ̀ láwọn máa gbọ́ nídìílé ẹnìkan kan wá o nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ íjíbítì tí ìjìlé Jákọ́bù jáde kúrò nínú orílẹ̀-èdè ènìyàn òkun rí wọn ó sà Jọ́dánì padà sẹ́yìn àwọn òkè kéékèèké. ke, ke àwọn yẹn ń fò bí ọ̀dọ́ àgùntàn àwọn òkè ńlá àwọn yẹn ń fò bí àgbò ó ń pé kí ni ìwọ òkun kí ló dé tó o fi sá ìwọ Jọ́dánì kí ló dé tó o fi padà sẹ́yìn ẹ̀yin òkè kéékèèké kí ló dé tẹ́ ẹ fi ń fò bí ọ̀dọ́ àgùntàn ẹ̀yin òkè ńláńlá kí ló dé tẹ́ ẹ fi ń fò bí àgbò wárìrì ìwọ ilẹ̀ níwájú Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ọba tó sọ òkúta ìbọn di adágún omi àti adágún omi di odò tó ń ṣàn yóò gbé orí yín ga o orí yín á o wọn ò ní tẹ̀yìn mọ́lẹ̀ kọjá o ire ire àwọlé gbogbo wa o àdéyìnká lórúkọ mi èmi lọmọ akíwáńdé àjọngọlọ ọkùnrin ṣẹkẹrẹ elédùnmarè elédùnmarè ní bàbá mi ọba kíkàkàrìn kàkàrìn kàkàkà bí kí gbogbo ilẹ̀ kó o ire o.